وعلى آله وصحبه وموالاه السلام عليكم باب في من سن سنة حسنة أو سيئة بتاعت ما بقول نعم nípa àwọn nǹkan tí anabi sallallahu alayhi wa sallam sọ àbí tẹ̀sán sọ nípa gbogbo ẹnikẹ́ni tó bá gbé ìlànà kan kalẹ̀ tó sì jẹ́ ìlànà dáadáa tí ó takò tọ́lọ́run tí ó sì takò anabi sallallahu alayhi wa kí ni ẹ̀san tí ó mọ̀ bẹ̀ fún gbogbo onítàn bákan náà kí ni Islam sọ nípa ẹni tó bá gbé ìlànà bú kalẹ̀ yálà nínú àlámọ̀rí ẹ̀sìn ni àbí nínú àlámọ̀rí ìsẹ̀mí ayé àwọn eléyìí ni ojúpọ̀nà èyí tí a fẹ́ gbé ẹ̀wò lẹ́yìn gbé ọlọ́run ọba nínú títóbi rẹ, ọlọ́mọṣẹ́ rẹ̀ kó sí wá láǹfààní. àkórí ọ̀rọ̀ yìí ó jẹ́ ká mọ̀ wípé gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ máa ṣe àbí tí èèyàn bá fẹ́ sọ lọ́rọ̀ kí èèyàn ó ronú tí àwọn nǹkan kódà ẹlòmíì ń bẹ kì í ṣe kó jáde láyé ṣùgbọ́n gbà tó ti kúrò láàyè yẹn wọ́n máa kọ àkọ àwọn yóò máa sọ pé lágbájá òun ló fi nǹkan báyìí lọ́lẹ̀ wọ́n ó sì wo bẹ́ni yẹn ṣe kàǹkà tó wọn ò ní fẹ́ yí nǹkan yẹn padà <clears throat> kódà kí nǹkan yẹn <clears throat> kó takò sí eléyìí ó ní ìṣesí tó bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìsọ́kàn nínú ẹ̀sìn ìbọ̀rìṣà torí pé àwọn ìṣesí mi ń bẹ nínú ẹ̀sìn ìbọ̀ọ̀ṣà tí ó pé ta bá gbé sínú làákàyè gbogbo làákàyè náà ni ó jẹ́rìí ètò bá lálàáfíà pé nǹkan yìí ò dá ṣùgbọ́n ibi táwọn yóò parí ọ̀rọ̀ yẹn sí ni pé ká máa wà jáde náà àléyí àbà bá a ṣe bá táwọn baba ńlá baba wa ń ṣe náà sòyẹn túmọ̀ sí wípé n táwọn baba ńlá baba wọn yẹn tí wọ́n gbé kalẹ̀ ń sunna tó ń sẹ̀yà ìlànà burúkú ni ó wá ṣòro fáwọn tí ń bọ̀ lẹ́yìn láti yí padà bí ṣe ń ṣòro fún wọn tí wọn ò rí yí padà bẹ́ẹ̀ náà lẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n gbé nǹkan yẹn kalẹ̀ lẹ̀ṣẹ̀ wọn máa pọ̀ sí lọ́dọọdọ kódà kan mọ́ láyé wọn ṣèdí ni tó fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tí wọ́n àwọn èèyàn bá ń wò láwùjọ tí wọ́n sì ń tọ́ka sí gẹ́gẹ́ bí olùmẹ̀sìn gẹ́gẹ́ bí ẹni táwọn èèyàn ń wò láre kọ́sẹ̀ kéèyàn ó sọ́ra èyíkéyìí nínú ọ̀kan tẹ́yìn bá fẹ́ gbé kalẹ̀ ronú sí pé ǹjẹ́ nǹkan yìí só lẹ́rù nítorí pé tó o bá lọ tán àbí tó o bá sí ń bẹ̀ àwọn èèyàn ní fẹ́ yẹ ọ̀rọ̀ yẹn wò mọ́ torí pé wọ́n ò tọ́ pé nǹkan yẹn tí ì bá ṣe súnà ni à ó di àfọ àlàgbájá àfọ súnà la mọ̀ wọ́n sí. n tó fi jẹ́ pé lágbájá náà wà ní àwọn tán gbé nǹkan yìí kalẹ̀ nǹkan yìí ò lè tako súnà tó fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa kí sára lérí àwọn nǹkan tó bá gbé kalẹ̀ àbí àwọn nǹkan tí yá máa pèpè sí eléyìí ó jẹ́ eléyìí tí ìpèpè gbogbo àwọn tí wọ́n dúró lórí bọ́lọ̀ ń ṣe wí bánabi ṣe ṣe báwọn sàbẹ́sì ṣe tọ̀ ọ́ àwọn tí wọ́n dúró lórí ìṣesí wọn a máa ṣọ́ra gan lílé ìké inú nǹkan tí wọ́n bá fẹ́ ṣe kódà nínú àwọn àfáà tí wọ́n ṣáájú wọn a máa sọ pé nǹkan báyìí ó wù àwọn káwọn máa ṣe ṣùgbọ́n létà làwọn padà ro káwọn máa ṣe mọ́ kí àwọn èèyàn má bàa wá sọ ọ̀gá yẹn kí ká má sọ ìṣúná ẹ mọ̀ rí irú àwọn nǹkan báyìí nínú ìṣesí àwọn sálà nínú àwọn àfa olùrọ̀ ẹ̀sìn kò sí tí wọ́n ń sá fún bí kì í ṣe ní tó ní ṣe pẹ̀lú ojú pọ̀nà ẹ̀jẹ̀ àfẹ́gbéyẹ̀wò ṣùgbọ́n kálukú sọ́ra pàápàá jùlọ àwọn tí àwọn èèyàn bá ń wò níwájú láti lè máa mú ẹ̀sìn wọn àbí láti lè máa kọ́ṣe wọn nídìí ẹ̀sìn kí wọ́n sọ́ra nípa tí wọ́n máa ṣe kí wọ́n sì sọ̀rọ̀ nípa nǹkan tí wọ́n máa gbé kalẹ̀ kódà bí papamọ́ra bá kó wọn láti bára wọn níbi àwọn ìṣesí kan dájú ṣáká kí àwọn ènìyàn kí wọ́n ó sọ wípé tọ́ èyí táwọn ń ṣe yìí kìí ṣe súnà o nǹkan kan ló kọ́ àwọn papamọ́ra táwọn fi ṣe o tí àwọn ò sì ní ìkápá láti lè bí dànù àmọ́ táwọn ṣe yìí lẹ́yìn sàmìnà súnà àwọn àfa tí wọ́n jẹ́ afa súnà wọn máa ṣàlàyé ẹ̀bẹ̀ kí àwọn èèyàn tí ń bọ̀ lẹ́yìn mọ́ bá wa kó tàjẹ pẹ̀lú ìṣẹ̀ṣẹ̀ àfọwọ́ aṣẹ́gun báyà sọ̀rọ̀ fún ọ̀la àti àwọn àfa mi náà àwọn àfa tí wọ́n ṣáájú ìgbà tí orílẹ̀-èdè Saudi tó pé ọgọ́rùn-ún ọdún wọ́n celebrate ẹ̀ wọ́n ṣe àjọyọ̀ rẹ̀ ní orílẹ̀-èdè Saudi Arabia nígbà tán béèrè lọ́wọ́ àfa àwọn Sheikh Mubaz rahimahullah àti àwọn àfa mi náà àwọn àfa ní eléyìí ètò ìlú ni tí ìlú sì gbé kalẹ̀ ṣùgbọ́n lẹ́yìn sàmìlẹ̀ sùnà kò sí nínú sùnà mufti kò ní kápá láti lè bí tíjọba fẹ́ ṣe láti bí dànù wọn ò sì lè bọ́ta kán wá máa kó àwọn èèyàn jọ pé kán takò ìjọba àmọ́ wọ́n sọ wọ́n sọ kódà ó ṣeé ṣe níbi tí bá ti ń ṣe nǹkan yẹn tí ọba bá ti wà ń bẹ̀ ọba lè sọ pé kí mufti gangan náà kó nà olóko ó wà ń bẹ̀ tí ó sì ṣeé ṣe láti mọ ìdókò ṣùgbọ́n káwọn èèyàn má bàa wà á kó tàn jẹ pẹ̀lú ṣe bí bàbá kẹ́ni gàdúrà báwọn náà jókòó mẹ́ àwọn yóò àmọ̀ ìgbà tí wọ́n bi wọ́n léèrè nípa nǹkan yẹn wọ́n sọ lélẹ̀ so látara àdé ló fi jẹ́ pé gbà mí ń bẹ lọ́pọ̀lọpọ̀ ọgbà yòkọ́dàmú alìkọ́ọ̀lù alàlìfẹ̀ẹ́lì yòkọ́dàmú alìkọ́ọ̀lù alàlìfẹ̀ẹ́lì ìndẹ̀tààrù ọ̀rọ̀ àti ṣesí a máa ń ti ntẹ́ yẹn ṣe síwájú pàápàá jùlọ ní sunnah nabi sallallahu alaihi rí nínú ẹ̀rí wípé ànábì sọ báyìí a sì tún rí inú tó tún yàtọ̀ sí nǹkan tá ànábì sọ yẹn lápòjúwe ànábì jẹ́ ká mọ̀ wípé nínú ọ̀rọ̀ rẹ̀ wípé láyà ṣọ̀rọ̀ báyìí àhàdùn mí kò kọ́ ìgbà ìṣẹ́ ọlọ́run bá ní ẹnikẹ́ni lóyún ẹ gbọ́dọ̀ máa mú mi lóòrùn ànábì bẹ́ẹ̀ inú ẹgbà wa mí sì ni ọ̀kan náà àwọn sọ̀hábà ó ní rọ̀ ètò nàbí yẹ sọ́lá àlùsọ́lá ó ní múra nàbí tánàbí mú mi zẹ́mzẹ́m ọ̀ ìmọ̀ lẹ́ni tó lè kí ni tó wà náà wó láti afẹ́sẹ̀ àwọn àfáàní èyí tánàbí sọ yẹn kò lálò torí parí tó mú mi nínú ẹ̀rọ ó lè ní àwọn kankan tó fà á tó fi rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó sọ fún wa tó bá ti dirú ọ̀rọ̀ bẹ́ẹ̀ òun láṣẹ kí ni lálò lọ́dọ̀ àwọn afá mi wọ́n ní tó ṣẹlẹ̀ yẹ ó jẹ́ kí ìdájọ́ nǹkan yẹ kó kúrò ní haram ó sọ di makro torí pé tí nǹkan bá jẹ́ haram ànábì ò ní ṣe tábìlì má nàbì ṣe dòwúrà mi tó wàá kàdà ṣèdí tó fi jẹ́ pé bákan náà gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ àfa súnà ó gbúdọ̀ máa ṣọ́ra lérí àwọn kan tí ó máa ṣe àti àwọn kan tí ó máa sọ. So nítorí pé ojú tó pọ̀ ní òwò àwọn èèyàn tí ó pọ̀ ni wọ́n sì ń kíyèsí ìṣesí ẹ̀ ṣùgbọ́n tí ìkó nípa pamọ́ra bá wá bá láti ṣe àwọn nǹkan kan tó náà mọ̀ pé kíní kì í sara súnà táyé sì rí ó gbọ́dọ̀ sọ síta pé èyí tó ń ṣe yìí ó lẹ́yìn sàbẹ̀rẹ̀ súnà kò sínú súnà. Qala Allahu ta'ala ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ọlọ́run sọ náà Al-Qur'an Al-Karim أعوذ بالله من الشيطان الرجيم والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما وقال تعالى وجعلنا منهم أئمة يهدون بأمرنا الله بابا دادا سنة القرآن الكريم الله والذين àwọn ibadu rahman àwọn ẹrúsìn ọlọ́run tòótọ́ nínú àwọn àdúrà tí wọ́n máa ń ṣe òun náà ni pé ẹkù lóòrùn wọ́n máa ń sọ wípé rọ̀bánà ìrọ̀ ọlọ́run ọba wa hablana min azwajina fitawa lọ́rẹ̀ wahaba yahib wahaba yahabu hab hablana tí wọ́n ń pa ọlọ́run láṣẹ ni والأمر هنا يفيد ماذا الدعاء wọ́n nílẹ̀ ọlọ́run ọba àwọn tí wọ́n máa ń sọ wípé nínú àdúrà wọn tán bá ṣàdúrà lọ títí títí títí títí wọn ò ní gbàgbé wọn tó sọ pé Rabbana hablana min azwajina rí ọlọ́run dákun fi ta wá lọ́rẹ min azwajina látara àwọn ìyàwó wa látara àwọn ọkọ wa méjèèjì náà ló wọlé lè anna zawj ìtumọ̀ méjèèjì náà ọkọ zawj ìyàwó zawj ṣùgbọ́n tó bá fẹ́ ṣe òǹpinya lọ́kàn fi tù sára obìnrin zawja tù ọ̀jẹ́ dandan ní èdè lárúbá bó o bá fi tù síbi zawja síyáàkù ọ̀rọ̀ tó ń bá bọ̀ láàfin mọ̀ wípé ṣé ọkọ ló ń sọ àbí torípa àmọ́ rí pé aṣíwájú nàbí sallallahu alaihi wasallam àwọn ìyàwó ànábì àbí ṣèdí tó fi jẹ́ pé àdúrà yìí bó ṣe nítumọ̀ kọkùnrin ó máa lọ́hùn bẹ́ẹ̀ náà ni obìnrin náà ẹlòmíì tọrọ bá wáyé òun wà máa yí padà wà ní rabbana ablana min zawjatina kò ní ìdí zawjatina aṣíwájú náà ó túmọ̀ sọ́kọ ó sì tún túmọ̀ sí ìyàwó ìtumọ̀ méjèèjì náà ni ó tú sí ọlọ́wọ́n bá ní walladhina yaqulun àwọn tí wọ́n máa ń sọ nínú àdúrà wọn pé rabbana ọlọ́wọ́n bá hab lana fìtàwálọ́rẹ̀ min azwajina látara àwọn ìyàwó wa àti látara àwọn ọkọ wa wa dhurriyatina bákan náà àti látara àwọn àrọmọdọ́mọ wa a fẹ́ tọrọ àdúrà míì fún àwọn ìyàwó wa fún àwọn ọkọ wa fún àwọn gbogbo àwọn ọmọ tó bá jáde látara wa kí ni tá à ń sọ pé kọ́lọ́wọ́ ṣe fún wa qurrata a'yunin ay rabbana hab lana qurrata a'yunin min ghairi tanzih rabbana hab lana qurrata a'yunin min azwajina rabbana hab lana qurrata a'yunin min dhurriyyatina. sotí òjìlẹ ọlọ́run fi tawá lọ́rẹ ní àtàrà àwọn ọkọ wa ṣe àwọn ọkọ wa ní ìtutù ojú fún wa ṣe àwọn ìyàwó wa tí wọ́n ní ìtutù ojú fún wa bákan náà àwọn ọmọ wa àtàwọn àrọmọdọ́mọ wa ọlọ́run ṣe wọ́n ní ìtutù ojú fún wa kí ni tó máa kúrọ̀tọ̀ ààyè ni ìtutù ojú ìtutù ojú pẹ̀lú báwa náà ṣe wòye a rí wípé ìtọ́pẹ̀ ní qurratu a'yun tí ọlọ́run bá ṣe ọkọ ní qurratu a'yun obìnrin gbogbo tí ó máa dùn obìnrin yẹn nú ni ó máa kàn látara ọkọ rẹ̀ ní ó máa dùn máa ẹrù obìnrin tó bá tún wọnú ilé yóò tún ṣe sùjúdù ṣúkọ̀ ìwọ ọlọ́run ó mà dúpẹ́ ẹni tó pè ní ọkọ tọkọ yẹn bá ṣe nǹkan kan tí ń bi inú tó bá ti rí ọkọ báyìí yóò tún bú ẹ̀rí kò ní lè sọ pé bẹ́ẹ̀ sì máa ṣe náà èyí ó lè yóò bínú sí ní ẹ̀bá tún rí nísìn èyí tún ní lè bínú bá ọlọ́run ṣọyìn yóò tún wá fi ọmọ sí ẹ̀sìn ọlọ́run ṣọyìn yóò sọ bẹ́ẹ̀ so ọlọ́run ṣe ìyàwó ní kúrọ̀tà ọkọ ní kúrọ̀tà ayò ọkọ tí bá ń fi ìkúùkù dábàtà ní síyàwó la èyí ò ṣe kúrọ̀tù ààyè fún ìyàwó ẹ̀ èyí ṣe kúrọ̀tù ààyè nítorí ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni tóbìnrin bá jẹ́ ìtutù ojú fọkọ gbogbo ntọ́kọ ó máa rí lára rẹ̀ nínú ọkọ yóò máa rí ọkọ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́pẹ̀rẹ̀ ọlọ́ kí ló ń wọ́n wá sí tó fi jogún obìnrin báyìí fọ yóò mọ̀ yezidaalu ṣukọ̀ yóò mọ̀ ẹ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ tí bá ń wo àwọn àgbákò obìnrin tẹ́lómi kàdàbọ̀ ẹ̀ ọlọ́kọ̀ wọlé àtúbí rẹ̀ wọ́n yà á kàbákò bẹ̀rẹ̀ o kò sí bó olówó ṣe yé tó bọ́lọ̀ bá fi àdáwò fi ibú tó bá fi kàn ọ́ gbogbo líle rẹ̀ yọ̀rọ̀ torí àkọ́kọ́ náà yóò kọ́kọ́ tó ọ lásìkò yóò sì jẹ́ ká yóò mọ ibi tó tó ibi tó mọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala a máa fi obìnrin bòyàn láṣìírí ọlọ́run àfìyàwó èèyàn bòyàn láṣìírí ṣé ẹ̀mọ̀ pé kò sẹ́ni tó máa ṣírí ọkùnrin tó yàwó ẹ̀ bẹ́ẹ̀ sì ni kò sẹ́ni tó máa ṣírí obìnrin tó ọkọ ẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó bá ṣe ọkọ rẹ ní ìtutù ojú fún ọ ọlọ́run ọba fi bò ọ láṣìírí ó sì máa rí nǹkan tí ó máa dùn mọ́ ọ nínú àlámọ̀rí ẹ̀sìn ó mọ̀ rí lára rẹ̀ tínú rẹ̀ mọ̀ nínú àlámọ̀ rí ìsẹ̀mí ayé ní tó mọ̀ rí lára rẹ̀ nínú rẹ̀ mọ̀ bẹ́ẹ̀ náà ni tọ́lọ̀ ń bá ṣe obìnrin ìyàwó ní ìtìtò ojú fún yàn ní tó mọ̀ rí lára rẹ̀ nínú àlámọ̀ rí ẹ̀sìn nínú rẹ̀ mọ̀ irú obìnrin bẹ́ẹ̀ sọ obìnrin ní ìyàwó sọ̀rọ̀ wà ní kírun ni kò ṣe irú yìí òun gan ni ó tún máa ń jẹ́ ọkírun tó bá fẹ́ rẹ̀ òun bọ́ bá fẹ́ yẹn nẹ́fìlà tó bá jẹ gbogbo àwọn súnà tó pa sí o ní òtún máa ran létí rẹ̀ qurratu a'yun ìtútù ojú lọ́lọ́sẹ̀ obìnrin bẹ́ẹ̀ ni bákan náà àdúrà yìí mọ lórí ọkọ àtìyàwó nìkan bákan náà àwọn àrọ ọmọ ọmọ téèyàn bí tọ́lọ̀ bá ṣe ní ìtútù ojú àkọ́kọ́ náà kò ní jẹ́ ọmọ abirùn kò ní já bí irun ọmọ tábàlà bí irun ọmọ òun lọmọ tó ṣe wípé ẹ máa sọ ní pé bẹ́ẹ̀ ṣe ń wo ọjọ́ ti lọ lórí ẹ̀ o bẹ́ẹ̀ ṣe ń wo bó ṣe rí àgbà àgbà lẹ́yìn so bí kún ó ṣe ṣe rondo náà ló gbọ́ owó tìrín gbogbo so tọkọ bá wù tó gbàgbé bá wù ah, tọ́ ọlọ́run sáfẹ́ lè dánwò kúrọ̀tọ̀ ààyè kì rí bẹ́ẹ̀ bí ilẹ̀ jẹ́ pọ́lọ́ lè dẹ ẹrú ẹ̀wò lọ́nà ká àgbọ́nà mi ṣùgbọ́n tí yóò máa tọ ọlọ́dọ̀ ọlọ́ọ̀ náà ní kíkọ́ lọ́kọ́ sọ ọmọ ní kó rọ̀tọ̀ ìtutù ojú ọmọ tó bá jẹ́ ìtutù ojú kò ní fọ́nú two plus two twenty five láti jẹta láti ń sọ two plus two twenty five bẹ́ẹ̀ tó sọ seventy one. ṣe máa fọ́nù báyìí o ṣòkúrọ̀tù ayún kò ní rí bẹ́ẹ̀ gbogbo nǹkan pátá nípa ọmọ nínú ló máa dùn sí tó bá ti rí inú ló máa dùn fèdínì tó jẹ́ pé àdúrà yìí ó ṣe pàtàkì kò gbúdọ̀ máa wọ́n nínú àdúrà yìí àwọn àpọ́n lọ́kùnrin àbí àwọn àpọ́n tù lóbìnrin wọ́n sábà máa ń ṣe àdúrà yìí gan-an rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yun máa fà máa ṣe máa ṣe ṣùgbọ́n kì í ṣe ọlọ́kùnrin àgbóbìn nìkan ló gbúdọ̀ máa ṣe wà báyìí ìntàdúrà yẹ kó sínú pọ̀ kódà bọ̀ bá rántí àdúrà kàtà sí fọ́mọ rẹ sáwọn ọgbà Allahumma ij'alhum qurrata a'yunin li Allahumma ij'alhum li qurrata a'yun ìlọ́lọ́ àwọn ọmọ yìí sí wọ́n ní tuntun ojú fún so tí èèyàn bó ṣe yìí nìkan ló rántí tọrọ ó ti kó ìtumọ̀ tó ṣe kí ni ìtumọ̀ tó pọ̀ sí i وجعلنا للمتقين إماما pèrè ọlọ́run àwa àwọn ìyàwó wa àwọn ọkọ wa àwọn ọmọ wa àtàwọn àrọmọdọ́mọ wa ọlọ́run dákun ṣé wọ́n láre kọ́ṣe níbi ìbẹ̀rù ọlọ́run imam níbi kì í ṣe imam ẹ al kúnà huwa máa yọkùtà dàbí yìí ẹni táwọn èèyàn máa kọ́ ṣe bilmuttaqin ayé fi taqwa ṣe àwa àwọn ìyàwó wa àwọn àrọmọdọ́mọ wa ṣe wọ́n ní àríkọ́ṣe níbi kíni o níbi ìbẹ̀rù ọlọ́run àwọn ìtànpè ní al-imam èèyàn lè jẹ́ imam látara pé èèyàn ń ṣáájú kírun fún àwọn èèyàn èèyàn sì lè má jẹ́ ẹni tí ń ṣáájú kírun fún àwọn èèyàn ká máa pè ní al-imam èèyàn lè jẹ́ al-imam fil ilmi wal ma'rifa gẹ́gẹ́ bí àtọwà Sheikh Al-Albani rahimahullah al-imam Nasiruddin Al-Albani yìí ti kún wọ́n jẹ́ ìmáàmù jimá kàkà àdúgbò masalasi ṣùgbọ́n al-imam fil ilmi wal ma'rifa imam níbi imam wọ́n máa ń pè ní imam níbi dáadáa wọ́n pè é ní ìmọ̀ tá a bá wá wo àyà yìí á wò pé kí ni ìbáṣepọ̀ àyà yìí àti báàbù muhammed shahid tó wà ń bẹ̀ òun náà ni waj'alna lil muttaqina imama ọlọ́run ṣe wá ní àríkọ́ṣe dáadáa níbi kíni o níbi ìpayà ọlọ́ fún gbogbo àwọn olùbẹ̀rẹ̀ ọlọ́ ìyẹn túmọ̀ sí pé díkàwọ̀ mọ́ ṣáájú ní táàmù fi lélẹ̀ táwọn èèyàn ó máa kọ́ṣe jẹ́ ká jẹ́ aṣáájú ẹni àríkọ́ṣe níbi dáadáa tá a bá ń fi lélẹ̀ sódà táwọn tá a bá ń bọ̀ lẹ́yìn wa wọ́n máa kọ́ṣe dáadáa tá a bá fi lélẹ̀ so wọ́n ti ṣe déédéé pẹ̀lú mansanna sunnatan hasana ṣètì ibi tí bàbá ti lọ fa munasaba ìgbà tí lọ fa yọ̀ mí. wa qala ta'ala láàyè mi ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala. ọlọ́run bá ní kátó lọ bíi anabi sallallahu alayhi wa sallam anabi nípa obìnrin rẹ̀ pè ní ní obìnrin ìtutù ojú pé. tó o bá síjú wò ó sàrọ́tìkà ọkàn ìrònú látara rẹ̀ ìsíjú wo bẹ̀rẹ̀ kéèyàn kàn lónú látara rẹ̀ ó pín sí ọ̀nà méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ à ń tọ̀rí kọ́tí màdíyá wà á ń tọ̀rí kọ́tí mànàmíyá èyí tó jẹ́ ti àfojúrí ona náà ni nípa ẹwà àti ìtúnraṣe nǹkan méjèèjì ó yàtọ̀ síra wọn ẹwà àti kíni o àti ìtúnraṣe obìnrin lè lẹ́wà kọrẹwà á pọ̀ ṣùgbọ́n kó wá lọ jẹ́ kíni o ọ̀rọ̀ ẹ̀gbọ́ ìtúnraṣe ni ó gbé ẹwà ni ó gbé jáde mi ah gómìnà yìí ṣe dáa tó kì í wá fọnù ó sì rẹwà. bí mi ṣe kọjá níwájú rẹ àbí tó bá wọ nìkan odidi ọgbọ̀n ìṣẹ́jú òórùn rẹ̀ yóò sì bù í mọ́lẹ̀ rẹ̀ òórùn ara rẹ̀ nígbà tí ewu ẹ̀ dáadáa. tí èwe àdámọ́tọ́lọ̀ ń dámú bẹ̀rẹ̀ kódà obìnrin gbúdọ̀ máa wẹ̀ ju ọkùnrin lọ bọ́lọ̀ ti dáhùn rẹ̀ dágbúdọ̀ máa wẹ̀ kódà gbúdọ̀ jẹ́ ìwẹ̀ kan lójúmọ́ bọ́lọ̀ ti dọ̀mí ọkùnrin ó lè má wẹ̀ ẹjọ́ kan kó dá o ṣùgbọ́n ó lè má wẹ̀ níjọ́ kan òórùn tí ó dá ẹ lára rẹ̀ ó lè mọ́tò tí obìnrin tí ọ̀wẹ́ lọ́kọ̀ tó àkọ́kọ́ òun náà ni wípé ànábìnrin tí obìnrin rí náà lèyí tó o bá wò ní wíwò tó o wò sọ̀rọ̀tìkà ó sì kó lòlù bá o ìdùnnú tí ó kó bá ọ̀kọ́kọ́ nú ẹ̀ òun náà ni nípa ẹwà àti ìtún ara ṣe bẹ́ẹ̀ yẹn ti wá wulẹ̀ kó mara túnṣe tó bí ọ̀rá tún gbogbo tó ṣe tààrà ní ilé àti ojú náà gbogbo ìlànà balabala ó ní apíríṣẹ́tì nǹkan yẹn ní táwọn ń pè ní ẹwà ó wà nìsílẹ̀ yìí ń lọ́dọ̀ tèmi ó lè má lọ́dọ̀ tèmi abẹ́kọ̀ọ́ má sọ pé mo wẹ́ fún mi ìlé fún ẹlòmí lè ní obìnrin tó pupa olùlẹ̀wà ẹlòmí ìgbẹ́ àjẹ́ <laughs> yóò ní gbẹ tó bẹ bá ti pupa bí àjẹ́ bí mèrè kankan náà máa jẹ ẹlòmí ìṣẹ́gbẹ́ tó dúdú rákírákí <laughs> wà á kẹ̀lẹ́ amúrú mẹsìlì lọ́lọ́wọ́n bá lọ pé fáńkì ó máa ọ̀ọ́dà lẹ́kún mí nà nìsa ẹ fẹ́ obìnrin tó bá wù yìí. nínú àwọn ọbẹ̀ ètò tẹ́yìn lọ́rùn tó wù yìí má mànéjì obìnrin tí ọba sí mi lẹ a mànéjì mi àhárá tó ọba ti ma ẹ yóò máa yọ lẹ so látara àdìrẹ ẹwà ọwà relative ẹwà lọ́dọ̀ ẹlòmíì kì í ṣe physical appearance lẹ́wà tọkùnrin mi ò rí. o lè ní nǹkan kan lára tí ó jẹ́ wà lọ́dọ̀ ọkùnrin pé nǹkan báyìí tó wà lára so kàdà ìtún ara ṣe àti ìmọ̀jọ́bọ̀n a máa jẹ́ kọkùnrin ọkàn ìrìnà látara ìyàwó rẹ̀ nígbà tó bá wù ú ẹlẹ́ẹ̀kejì òun náà ni obìnrin tó jẹ́ ẹlẹ́sìn tó jẹ́ olùbẹ̀rọ̀ tó jẹ́ oníwà tó jẹ́ obìnrin tó yááyì yááyì tá à ń sọ mẹ́yẹ. yááyì èyí tá à ń sọ tá à ń sọ iná sì wà ń bẹ̀ yóò yááyì èyí tá à ń sọ òun náà ẹlẹ́ẹ̀kejì òun náà ni ẹ̀sìn àti ìwà ọmọlúàbí obìnrin míì ó rẹwà ó sì máa ra túnṣe ṣùgbọ́n kò lẹ́kọ̀ọ́ kò ní kí o kò lẹ́kọ̀ọ́ lé ńgbà ọkọ tó lọ látàárọ̀ tọkọ wa wọnú ilé tọkọ dé ó ti kíṣà ìmọ̀ ọ̀nà ibi iṣẹ́ ibi tí ó ti lọ ṣiṣẹ́ òkúta gan ní ń fọ́ ó ti kíṣà ẹ̀ lọ́nà. ó délé owó lulẹ̀ sórí àga ìyàwó wa ní àbẹ́ ìjẹun ọkọ wa ní mi ò jẹun tọ ń tọ ọba lọ sọ kejì ọkọ ni ẹ bẹ́ẹ̀ náà ni bi mí pé ah ti ló àti oríṣiríṣi àwọn ìwà míì tí kò júwe obìnrin gẹ́gẹ́ bí ọmọlúàbí so gbogbo àwọn nǹkan báyìí lànẹ́bì ń sọ wípé obìnrin tọkọ wò tọkọ sì ń kàn dùnú lára rẹ̀ àbọ̀ jáde ńlé ńgbọ́ fẹ́ padà wọlé ọbáyàwó rẹ̀ tóró sọmọ́yà òun àti ọ̀gádàrí tí wọ́n jọ ń sorojọ́ níwájú tàlé ọwọ́ ni ah ìyá alágbájá gbọdọ̀ ẹ mọ̀ nsọ́nulé ẹ mú kíì níbi ẹgbẹ́ kọ́ńbọ̀dù èmi náà bá yín nísìn ọ̀rọ̀ táà ń sọ yìí ṣe pàtàkì afẹ́ yanjú ọ̀rọ̀ yìí náà kó tó di pé màá wọlé wá bá yín látara àdí eléyìí kọ́ ọmọ kó o ti ṣìyàwó fẹ́ o so látara àdí eléyìí obìnrin gbúdọ̀ lẹ́kọ̀ọ́ lé kó sì níwọ̀ ọmọlúwàbí èyí tá sọ yìí tẹ́ bá ka àwọn kèfèrí ẹ mọ̀ wípé wọ́n sì àwọn ìyàwó fẹ́ wọ́n sì àwọn ìyàwó wọ́n sì ìyàwó fẹ́ so àwọn nǹkan wọ̀nyí lọkùnrin ó rí lára obìnrin tínú rẹ̀ ó fi máa dùn ìwà rẹ̀ àti ìṣesí ọkùnrin ó máa rí inú rẹ̀ ó sì máa dùn bákan náà wàhídà gíptà ánìhá hafizotika fi malika wà fi wàládìkà bákan náà tó o bá sí pẹ̀lú ẹ̀ o sì ń lé ọkàn rẹ̀ ó balẹ̀ yóò mójútó lé yóò mójútó mọ́ o sì ń lé ni wọ́n kọ̀lù ẹ wípé ẹ ra ẹjọ́ ta sẹ́yìn lẹ́ni nọ́mbà yìí pé àwọn lẹ́ni nọ́mbà yìí pé ọmọ kan la rí he o ó sì lóun ha nọ́mbà bàbá àwọn sórí ìwọ sì wà lábùdá. ọwá ní ẹjọ́ ti rí pé à ibi tá a ti rí gan níwájú sásálọ̀ ni a ti rọ́mọ ìpè à ìyá rẹ̀ ń bẹ́ ń lè ìgbà ọ̀sá ń haná bàbá bóun ńgbọ̀ wá pé ìyá pé ọmọ rẹ̀ ń kọ́ pé ọ̀nbẹ́ ń tà ọ̀nbẹ́ ń tà pé nta ṣe rẹ̀ ń tà ń sìn mo láìpẹ́ ni pé sẹ́yìn wà nílé mi so látara àdé eléyìí irú àwọn èèyàn bẹ́ẹ̀ inú ọkùnrin yẹn ò lè ṣe kí ni o kò lè dùn sírú obìnrin bẹ́ẹ̀ kúratọ̀ àyúní ìtutù ojú lóbìnrin òun náà ni obìnrin tí ọkùnrin bá ń kan ìdùn látara rẹ̀ so waj'alna lil muttaqina imaman a sì máa bẹ̀ pé kí ọlọ́run kó ṣe wá ní àríkọ́ṣe dáadáa kó ṣe wá ní aṣáájú níbi kíni o níbi ìbẹ̀rù ọlọ́run wa qala ta'ala ọlọ́run tí ọlá rẹ̀ ga ó tún sọ fún aláìmí inú alukur'an ọlọ́run wa ja'alna minhum a'immatan ya'duna bi amrina ọlọ́run ọba ní àwọn ọlọ́run la ṣe wọ́n ní aṣáájú ya'dun tí wọ́n sì mọ̀nà. Si bí àmúrí náà pẹ̀lú kíni o pẹ̀lú ìtọ́sọ́nà láti ọ̀dọ̀ àwọn ọlọ́run àyà yẹn tó tẹ̀lé lámà sọ́bàrù nígbà tí wọ́n ṣe kíni o tí wọ́n ṣe sùúrù ìyẹn túmọ̀ sí wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní wa ja'alna minhum nínú àwọn èèyàn wọ̀nyí amújáde nínú wọn àìmà àwọn aṣáájú àwọn ẹni àríkọ́ṣe yahaduna bi amurina tí wọ́n ṣe wípé wọ́n mọ̀nà bi amurina pẹ̀lú àṣẹ ọ̀dọ̀ látọ̀dọ̀ ọlọ́run pẹ̀lú ṣẹ̀ríà ọlọ́run bi amurina una ayé bi wáhàyí minallah pẹ̀lú ìtọ́sọ́nà wáàyí látọ̀dọ̀ ọlọ́run wọ́n fi mọ̀nà lámà sọ́bàrò nígbà tó ti pa àwọn náà jẹ́ oníṣòro eléyìí jẹ́ kó wípé ọlọ́wọ́n bá máa fi àwọn èèyàn kan ṣe aṣáájú táwọn èèyàn ti ń bọ lẹ́yìn ó máa kọ́ṣe wọn irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n ó fi ìlànà dáadáa lélẹ̀ táwọn èèyàn ó dẹ̀ máa kọ́ṣe dáadáa ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tí ó jẹ́ ìṣáájú tí ó fi dáadáa lélẹ̀ gbẹnu ẹ̀ sọ̀hún sẹ́ni tó pa ṣé òun mọ̀dí tóun fi pa ni èmi tí mò ń sọ̀rọ̀ ó ṣe pàtàkì fún gbogbo ẹni tó bá jẹ́ aṣáájú lérí dáadáa. عن أبي عمرو جرير بن عبد الله جرير بن عبد الله رضي الله عنه قال كنا في صدر النهار عند رسول الله صلى الله عليه وسلم فجاءه قوم عراة مجتاب النمار أو العباء متقلدي السيوف عامتهم بل كلهم من مضر فتمعر وجه رسول الله صلى الله عليه وسلم لما رأى بهم من الفاق فدخل ثم خرج فأمر بلالا فأذن وأقام ثم صلى ثم خطب فقال يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة إلى آخر الآية إن الله كان عليكم رقيبا والآية الأخرى التي في آخر الحشر يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد تصدق رجل تصدق رجل من ديناره من درهمه من ثوبه من صاع بره من صاع تمره حتى قال ولو بشق تمره فجاء رجل من الأنصار بسرعة كادت كفؤ تعجز عنها بل قد عجزت ثم تتابع الناس حتى رأيت كومين من طعام وثياب حتى رأيت وجه رسول الله صلى الله عليه وسلم يتهلل كأنها كأنه مذهبا فقال رسول الله صلى الله عليه وسلم من سن في الإسلام سنة حسنة فله أجرها وأجر من عمل بها من بعده من غير أن ينقص من أجورهم شيء ومن سن في الإسلام سنة سيئة كان عليه وزرها ووزر من عمل بها من بعده من غير أن ينقص من أوزارهم شيء رواه مسلم حديثي حديثي أبو أمر جرير بن عبد الله ولو حديثنا وعلى àfáàyí ni kúnna fi sọ́dìrì nahar inda rasulillah sallallahu alayhi wa sallam wípé à ń bẹ ní àsìkò ọ̀sán tí ọ̀sán mú tóòrùn mú a wà pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam fàjà àkàwọ̀mùn ọ̀rọ̀ọ̀tún àwọn ènìyàn kan wọ́n bá dé wọ́n wá bá anabi sallallahu alayhi wa sallam àwọn èèyàn wọ̀nyí ọ̀rọ̀tún òhò ni wọ́n wà kì í ṣe wípé òhò hadha ẹ̀rí pẹ́lú mi ń bẹ tó bá wọ obìnrin tó wọ micro mini ṣàgbé mini skirt wà micro mini òun tún ju mini skirt lọ ó wá jáde sọ àwa ní eléwo lọ́wọ́ pátá yìí sẹ́fẹ́ kìí ṣe pátá ló wọ̀ ẹ́ ṣùgbọ́n nǹkan yẹn ipò pátá náà ni asigini ò la fi sí àwọn tó dé yìí kaumun orot àwọn èèyàn wọ̀nyí aṣọ tí wọ́n wọ̀ in tó jẹ́ òwò ara wọn tó hàn ó pọ̀ ju èyí tá a sọ bò lọ so ti wá báyìí in tí a sọ bò lára wọn ó kéré sí èyí tó hàn síta lára wọn mujitabi nimer awil aba àwọn wọ̀nyí aṣọ àbáyá tí wọ́n wọ̀ aṣọ tó ń pè ní nimar bí aṣọ àbáyá náà ni òun náà ń pè ní nimar mujitabi ó ti wá là ó ti ya dé gbígbà tán kàn fọrùn hábì kan lásán ni gbogbo ẹ ti fẹ́ ya bọ́lẹ̀ ẹ́ eh? àtàmúdàlẹ́dínà jáàbù sọ́kàrà. So ẹ́ tábà ní àlìjábù bìmánà àṣàkù kéèyàn gbẹ́ nǹkan tani jaabu sọ́kra ayé alàdínà ṣàkù àlìjábàlà sòtọ́ bá wá ní mùjìtá bíi animar aṣọ àbáyé àwọn aṣọ tí wọ́n wọ̀ aṣọ ti ya ṣàkọ̀ ó ti là ní gbogbo ọrùn ní gbogbo aṣọ yẹn ti ya débi pé ẹ mọ̀ wọ́n àwọn fúlàní kọ̀ọ̀kan tó máa ń dàbí kó máa tọrọ aṣọ káàkiri yẹn ẹ rí i pé gbogbo aṣọ yẹn ó ti ya wọ́n wọ̀ sọ o sùmọ́ gbogbo aṣọ yẹn ntí ó hàn ta lára wọn ó pọ̀ ju ntaṣọ yẹn bò lọ. mọ̀tàkọ́lì di suyuf wọ́n tún wá la idà wọ́n gbé idà kọ́rùn mọ̀tàkọ́lì di asuyuf kéèyàn ó gbé nǹkan kọ́rùn níjẹ́ yẹn tàkọ́ ládàá nǹkan mínàlì kìláàdà bíi shane mutakọ́lìdì soyo wọ́n gbé dàkọ́rùn àmọ́tùhùn àwọn tó pọ̀ jù nínú wọn ayé mọ̀ọ́dọ́mùhùn balkuluhùn kódà afẹ́rẹ́ sọ pé gbogbo wọn mimudor nínú àwọn ìran mudor ni wọn àwọn ìran yìí dẹ̀ ní nínú àwọn ìran ẹni yìí nílùú mọ́kà ni wọn wọ́n wá sí Madina. Si fatama arawaju rasulillah sallallahu alaihi wa sallam ojú anabi pọ́n ojú anabi yí padà nígbàtí anabi sallallahu alaihi wa sallam torí wọn pé oṣù ló tó báyìí táwọn èèyàn ò ráṣọ wọ̀ mọ́ lima rọ àbí ìmínàlì fàákọ̀ látara ń rí lára wọn mínàlì fàákọ̀ àlìfàákọ̀ ayé àlìfàkìrù látara òṣì èyí tánàbí rí lára wọn tó bò wọn dàrú fàdákàlá fún makaraj ànábì bá wọnú ilé ó tún jáde síta fàámàrà bilalan ànábì bá pa bilal ànábì ṣe kíni o ànábì pa láṣẹ fàázànà ànábì ní kí bilal kó ṣe kíni o kó pèrún ìgbà tí bilal pèrún tán wà á kọ́ ànábì sallallahu alayhi wa sallam ànábì wá ó ní kí Bilal kó ṣe ìkọ́mọ̀ nígbà tí Bilal ṣe ìkọ́mọ̀ tán thumma salla ànábì wá kírun ẹ rí i pé irun yẹn irun zuwur ni gbàtà ànábì kírun tán thumma khatab ànábì bá bẹ̀rẹ̀ khutuba so lẹ́ẹ̀fì wípé ìgbà mi ń bẹ́ẹ̀ waasi fadakiri ìnàfàtì dìkọ̀ kì í ṣe pàànàbí plan pò ń fẹ́ ṣe wáàsí tẹ́lẹ̀ ṣùgbọ́n tànàbí rí yẹn àwọn èèyàn náà wáyé tí ò sí mú wọn dàrú báyìí ẹ jẹ́ ká bá àwọn èèyàn sọ̀rọ̀ káwọn èèyàn náwó láti lè sàánú àwọn èèyàn wọ̀nyí ìyẹn ló fà á ànábì bá ṣe kútúbà ànábì ká àyà yá yọ nọ́ọ̀sì ni mo pè yín èèyàn ìtakùrọ̀ bákùn ẹ̀pá yọ ọlọ́run ọba yín alẹ́dì kàlákọ̀kùn mi nafsin wàhídà ọba tó dá yín láti ibi ẹ̀mí kan arábìkà dé inna Allaha kana alaykum raqiba arábì tún ká àyà mi àyà yá yọ alladina amanu wẹ́ ọlọ́run mo pẹ̀yìn onígbàgbọ́ òdodo ìtakùlọ́ ẹ̀pá yọ ọlọ́run wàlítàǹdùrù nafsun ma qaddamat ligat kí ẹ̀mí kọ̀ọ̀kan ó máa wòye sí ntí kó wá bá ń tì síwájú. Si di ọjọ́ alikiyama rẹ̀ ìgbà sọ ọ̀rọ̀ yìí tán tasodak rojulon min dinarihi min dirhamihi min thawbihi àwọn èèyàn wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣètọrẹ àánú fáwọn èèyàn wọ̀nyí ẹni tó kọ́kọ́ ṣètọrẹ àánú òun jáde nínú owó dinar ó fi ilẹ̀ nínú owó dirham ó mintaobi yìí nínú aṣọ rẹ̀ ó filẹ̀ i buru i nínú búrú in tó ní búrú in tá a lè fi wé bí ọkà bàbà tó ní kò ju múdù mẹ́rin náà lọ sọ́ọ̀ kan nínú ẹ̀ èyí tó ní yẹn ó tún filẹ̀ wàmí ń sọ ìtamurin dàbínù tó ní gbogbo dàbínù ẹ̀ kò ju múdù mẹ́rin péré lọ torí pé múdù mẹ́rin ló ń jẹ́ sọ́ọ̀ kan nínú mẹ́rin tó níhun ó sáré wá okò lẹ̀ kò tí jánàbí ò máa sọ wípé ẹ̀yin èèyàn o ẹ wá ṣètọrẹ àánú torí pé ó ti rí n tó bí ìdítánàbí fẹ́ máa sọ̀rọ̀ kánàbí ò tó máa sọ yẹn kíá ẹni ẹ ti ṣáájú hatta qal débi wípé anabi sallallahu alayhi wa sallam anabi wa sọ wípé wàlẹ́ òbí ṣe kìtàmùrà anabi ní kódà njẹ́ ni yìí ń filẹ̀ yìí kódà kó ṣe pé ẹ̀yìn tó kù náà bó ṣe ìlàwẹ́ dàbínù kan lẹ rí ẹ̀yìn náà filẹ̀ fàjà arọ́jọlòn minal ansor ọkùnrin kan bá dé nú àwọn ansor bisu rotin ó bá gbé àpò àpò kan dé sórọ̀ àpò ni àpò tó máa ń kó owó sínú ẹ̀ káádá káfù tá a jísọ̀ kódà ọwọ́ rẹ̀ àtẹ́lẹwọ́ rẹ̀ báyìí ó fẹ́ lè má lè gbé àpò yẹn níbi tó wúwo dé balkod ajisat kódà ọwọ́ rẹ̀ ò lè gbé ọwọ́ rẹ̀ kágara kò lè gbé àpò yẹn bápò yẹn kò ṣe kún tó òun náà bá gbé wá ó gbé lẹ̀ tó kún fowó thumma tataba anas àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní tẹ̀léra wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní tẹ̀léra wọn àtàrọ̀ àyètò kàwọ́mẹ́ni mi ń tọ́ àmì wà fìyàbí títí tí mo fi rí odidi àpò dọ́wọ́ ẹmọ àkùtàn pẹ̀lú àkùdọ̀ tó kún fún oúnjẹ tó tún kún fún kíni o tó kún fún aṣọ lórí ìṣesí yìí ó ní mo wà hatta ra'aytu wajha rasulillahi sallallahu alaihi wasallam mo bá wá rí ojú ànábì sallallahu alaihi wasallam ojú ànábì tó ti kọ́rẹ́ lọ́wọ́ tẹ́lẹ̀ yatahallalu ojú ànábì bá túká ojú ànábì bá bí hilal elétésù ojú ànábì túká ka'annahu madhhaba àfi bíi gold gbígbà tán fomi gold tójú yẹn wá ń ṣáìn fún dùnú òun rí lójú anabi sallallahu alayhi wa sallam fakọ́lá rasulillah sallallahu alayhi wa sallam anabi wa sọ wípé man sanna fil islam sunnatan hasana gbogbo ẹnikẹ́ni tó bá gbé ìlànà dáadáa kankalẹ̀ nínú islam falahu ajuruha onítọ̀hún yóò mọ̀ lẹ́sàn lérí rẹ̀ wà ájúrù man amila biha min ba'di kódà yóò tún gbẹ̀sán lérí àwọn tí wọ́n bá tún ṣiṣẹ́ tọ́ dáadáa tó gbé kalẹ̀ lẹ́yìn ìgbà tó bá lọ tán mingeri anyankoso min ojúure imse àwọn tán sì ń ṣe dáadáa yẹn lẹ́yìn ìgbà tó bá lọ tán náà ọmọ gbalada lórí dáadáa wọn dáadáa tí wọn náà sì ní ṣe kiri o kò ní dínkù wàmọ̀nsánná fìlẹ̀ islam sunna tàǹsẹ̀ yìí á gbogbo ẹnikẹ́ni tó bá sì gbé ìlànà bú kalẹ̀ nínú islam kánà alẹ́ ìwé zoro á ẹsẹ ìlànà bùn yóò máa jẹ tiẹ̀ wà wíṣírù mọ̀nà amìlẹ̀bí á mìbáàdì àti ẹsẹ gbogbo àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ tọ́ aburú yẹn nígbà tó bá lọ tán ọmọ ní commission lérí ẹ̀ náà mingeri àyànkùsọ̀ min awuzari imṣe eléyìí ò sì ní dín ẹsẹ àwọn tí wọ́n ń ṣẹ̀ṣẹ̀ yẹn lẹ́yìn rẹ̀ náà kò ní dín ẹsẹ wọn kù rọwáhu muslim àfáà muslim ló gba wa tá a hadith yìí n tó jẹ́ mahalu shahid tó wà ń bẹ̀ ó ní pé kánàbí ò tó sọ̀rọ̀ ẹnìkan ti sáré ó ti gbáwájú ẹni tó wá gbáwájú yìí òun ló lé àwọn èèyàn tó kù náà òun ló lé wọn léré bí ìgbà tó yẹ pé òun ló fi ìlànà yẹn kalẹ̀ ni lágbèjúwe ń sìn wọ́n ní ẹja dáwó fi sabilillah ẹnìkan wá ó jáde ó wá inshallah mo donate five thousand naira nínú ẹni tó sì ya aláìní jù láàrin àwọn èèyàn tó jókòó ni sẹ́yìn pa àwọn tó jókòó tẹ́kọ̀ five thousand náírà filẹ̀ wọ́n sọ ni wọ́n di fifty torí pé wọ́n rí wípé a ah, ẹni tí ò tó wa gan ni tó filẹ̀ ni ẹni yẹn ló sànà sunnata hasana ẹlòmíín sì ń bẹ sunnata sẹ́yíyà ló wọ́n òun ni ó bẹ̀rẹ̀ in tí ò da àwọn èèyàn náà wà máa tẹ̀lé erípa rẹ̀ lẹ́ẹ̀fì rẹ lómi la gbúdọ̀ fi sọ́ra lórí gbogbo nǹkan tá a bá ń gbé kalẹ̀ ẹlòmíì pé wọ́n yàn sínú kọmití gbogbo àwọn kọmití wọ́n ti ronú páwọn fẹ́ decide lórí nǹkan tó dáa òun náà wà bí kí ló jẹ́ bẹ́ẹ̀ tẹ́ bá lọ wo constitution kìíní kan bí wọ́n yẹ sọ ni yọ̀ọ́ bá da nǹkan yẹn rú àwọn èèyàn wà máa follow ní tó sọ yẹn so ẹ̀ṣẹ̀ ń bẹ fẹ́ ni yẹ ẹ̀ṣẹ̀ dẹ̀ ń bẹ fún gbogbo àwọn tó bá tún lo irú àwọn nǹkan yẹn náà so ṣe èkó tún ẹ́ mi gbọ́ ẹ̀ sáà mọ̀ so látara àdé eléyìí ntí a fẹ́ mú jáde nínú àlàyé tí a ń ṣe fún wa òun náà ni pé nínú hadith yìí anabi sallallahu alayhi wa sallam anabi máa ń ṣe ìtọrẹ àánú fún àwọn tó bá kù díẹ̀ káàtó fún rírí tànàbí rí àwọn èèyàn wọ̀nyí pẹ̀lú òṣì lára wọn anabi pé àwọn èèyàn kan tọrẹ fún wọn kan dẹ̀ ràn wọ́n lọ́wọ́ bákan náà anabi sallallahu alayhi wa sallam anabi jẹ́ ká mọ̀ wípé gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ sábàbí ìlànà dáadáa béèyàn bá jẹ́ sábàbí ìlànà dáadáa èyàn ò mọ̀ gbalada lérí nǹkan yẹn téèyàn ò bá tún sí láyé mọ́ gbogbo àwọn èèyàn tán tún ṣe dáadáa yẹn èyàn ò gbalada ń lápèjúwe ìwọ jẹ́ nìkan tó yẹ pé òun máa ń so okùn ẹbí òun máa ń so papọ̀ ẹbí yín ó ti túká ìwọ ló wá dìde ló ṣiṣẹ́ lórí bókun ẹbí bó ṣe ń ṣe dáadáa nígbà tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣe nǹkan yẹn ẹlòmíì náà nu fámìlì òun náà tún dìde òun náà bẹ̀rẹ̀ sí ní ṣe ẹlòmíì náà nu fámìlì tó ti láwọn ò bára wọn ṣe wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa gbogbo àwọn tó ń ṣe dáadáa ni wọ́n gbà ládá ìwọ náà ó tún gbà ládá lérí gbogbo wọn torí pé wọ́n lọ kọ́kọ́ stáàtì dáadáa yẹn ṣùgbọ́n ìgbà tí wọ́n dé inú fámìlì ìwọ lọ da fámìlì rú gbogbo àwọn èèyàn yòókù náà ni pé ah, àwọn náà ti ń sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọn náà bá tún tẹ̀lé ìlànà tó fi ilẹ̀ ń ẹlẹ́ṣẹ̀ ni ọ́ ó tún gbẹ̀ṣẹ̀ lórí gbogbo àwọn tó tún convince láti máa ṣe ní ò dáa so ìdí nìyí tó fi jẹ́ wípé ká gbìyànjú láti ṣe dáadáa ká sì gba àwọn èèyàn níyànjú láti máa ṣe dáadáa ká sì máa fi dáadáa lélẹ̀ ní gbogbo ibi tá a bá wà ẹlòmíì ìgbà tí ń gbàdúgbò kan òun lọ́lọ́run ló ń sábàbí tán fi bẹ̀rẹ̀ mọ́sálásí ń bẹ̀ ó ti padà kúrò ń bẹ̀ gbalada gbogbo àwọn tó tún kírun bẹ̀ yóò gbalada torí òun lọ́run ló sábàbí ẹlòmíín bẹ tó bá wà ń bì kan ló dá dárí sùlẹ̀ ká máa ṣe tàlímù fáwọn èèyàn nígbà bá tún kúrò ń bẹ̀ tí tàlímù yẹn àtàwọn nǹkan tẹ́mi rẹ̀ ogún kódà tẹ́mi rẹ̀ ogún ju ẹ̀mí àwọn tá a gbé kalẹ̀ lọ torí pé tá a ń bẹ láyé àgbàládá tá a bá tún ṣe láyé mọ́ àwọn tó bá tún ṣe nǹkan yẹn á tún mọ àgbàládá lérí àwọn tó bá tún ṣe nǹkan yẹn sọ abẹ́lẹ́ wọn bẹ́ẹ̀ náà sì ni ẹni tó bá gbé ìlànà aburú náà kalẹ̀ ẹni tó bá gbé ìlànà aburú kalẹ̀ lápèjúwe ń sìn ẹnìkan ló fújì ẹ́ eh? bákan náà ẹnìkan náà lọ kọ́kọ́ bẹ̀rẹ̀ káwọn èèyàn máa ṣẹbọ ká máa jọ́sìn fún nǹkan mí lẹ́yìn ọlọ́run ẹnìkan kan ló kọ́kọ́ fi ẹ̀sìn ìbọ̀rìṣà ló fi lélẹ̀ gbogbo àwọn tó ń bọ̀ sàbáyì yóò máa ní ẹ̀ṣẹ̀ lérí gbogbo wọn yẹn náà torí pé òun lọ kọ́ bẹ̀rẹ̀ nǹkan yẹn bákan náà ẹni tó kọ́kọ́ pààyàn rí láyé gbogbo ẹni tí bá tún pààyàn láyé ẹ̀ṣẹ̀ yẹn náà yóò tún máa lọ sórí ẹni tó kọ́kọ́ pààyàn rí so wákàdà so jẹ́ pé gbogbo àwọn ìwọ tó kọ́kọ́ gbé ìlànà báyọ̀ jẹ́ télọ̀ ìwọ lọ kọ́kọ́ rán aṣọ tó ń yọ igbá obìnrin lẹ̀ gbogbo àwọn yẹn náà bẹ̀rẹ̀ sí ní rán so gbogbo ese tí wọ́n ń rí ń bẹ̀ ìwọ náà tó gbọ́ yẹn wá ẹ̀jọ̀ mọ̀ pẹ́sẹ̀ wákàdà ká máa jẹ́ sábàbí dáadáa kọ́dà àgbà míì bẹ́ẹ̀ wọ́n ti lè jáwọ́ bí aburú yẹn ṣùgbọ́n ibi tó fi lélẹ̀ dé àwọn èèyàn sì ń ṣe lọ ó tún máa pín bẹ́ẹ̀ o àfi ya jáde pé aburú ni nǹkan tó gbé kalẹ̀ yẹn o kàn jáwọ́ ń bẹ̀ o tó sọ fún ẹ tó wàá fi lẹ̀ ìwọ ti sọ sọ abẹ́lẹ́ bá subhanahu wa ta'ala kọ́mọ́sẹ̀ fún alágbèéyọ̀rọ̀ rẹ̀ assalamu alaikum warahmatullahi wabarakatuh.